àà ah, ah. ẹ máa kú kalẹ̀ lórí ìkángun Fejosbaba baba tv yorùbá ẹ ti kúkú fìwé ránṣẹ́ sí wa ẹni ogun tá a bá máa sọ lórí ìkángun yìí ká máa sọ léde abínibí ti yorùbá a sì ti yí padà lọ́dún tuntun tá a wà yìí hmm. òṣèré tíátà kan ló sọ̀rọ̀ kan ó ní kò sí ohun tó dàbí kájọ máa ṣe ah mo sì di ọ̀rọ̀ mú torí lóòótọ́ ni ẹ gbọ́ lórí ìkángun Fejosbaba tv yorùbá lọ́dún yìí ẹ dákun ẹ má bá wa tẹ kínní bọ́tìn tí ń ṣò pé ìtẹ̀ ń wò ẹ ẹ láìkí ẹ pé kódùn rẹ̀ ẹ bá wa tẹ̀ ẹ́ ẹ má wo sinimá láì tẹ kínní o ẹ tẹ kínní o ṣé wàá rí kínní bọ́tìn pupa tí wọ́n kọ sọ̀sìkíráìbù sí wọn kéébù èèyàn jẹ kìsì gbowó lọ́wọ́ èèyàn ẹ bá wa tẹ̀ ẹ́ kẹtùbà wa máa ṣí ẹ fídíò yẹn káàkiri tẹ bá ti ń ṣe yẹn ẹ ń jẹ́ kí YouTube mọ̀ wípé àwọn èèyàn láìkí fíìmù wa ni lọ́wọ́ kan làwọn náà máa gbé káàkiri tí gbogbo ayé ó máa wá di alábòkú fún nípasẹ̀ yín yóò dára fún yín nínú ọdún yìí àwọn sinimá gidi àwọn sinimá Yorùbá àtàtà tó jẹ́ pé àwọn màmá bùrọ̀dá sí ìsá àǹtí àtàwọn tó wà nílùú òkè lọ́hùn tí wọ́n máa gbádùn tí wọ́n máa gbé àṣà wa lárugẹ tí ó tún máa gbé Jésù lárugẹ ẹ dákun ẹ bá wa sọ̀sìkáìbù ẹ tẹ láìkì rẹ ẹ ṣíà rẹ kẹsì máa bá wa tẹ àtẹ̀jíṣẹ́ kọ́mẹ́ǹtì ní àwọn fíìmù yẹn yóò dára fún yín sinimá kan lẹ́fẹ́ lọ wò yìí àdúrà mi ni wípé ẹ jẹ́ alábùkún fún lórúkọ Jésù lórúkọ tèmi àti àwọn tájọ́ ṣiṣẹ́ papọ̀ àní ẹ ṣeun o ẹ káàbọ̀ o ire o. The, the, the Prem Film Academy presents the 2023-2024 academic session of the Fejos Baba Talent Workshop. Fejos Baba Talent Workshop, a place where God and time battle axes are raised. We offer basic, advanced, and professional diploma certificate programs in faith-based filmmaking. The theme for this session is Kingdom Advancement. The cost fee, which covers tuition, accommodation, campus package, and certificate, is 25,000 naira only. Food shall be available for sale on campus. The FTW 2023 comes up between April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 jésù olúwa mọ̀mọ́ gbà mí jésù mọ̀mọ́ ṣàánú mi mọ̀mọ́ jẹ́ kára yóò jẹ mí níyà ẹ olúwa mi mọ̀mọ́ jẹ́ kára yóò gbóúnjẹ alẹ́ mi jẹ ṣàánú fún mi mọ̀mọ́ jẹ́ kára yóò jẹ mí níyà tọmọtọmọ olódùmarè màmá jẹ̀kárá yóò fọwọ́ lágbá mi lójú gbà mí gbogbo ìkólọ mi pátápátá ni kò gbà fún mi gbogbo ohun tí mo fọjọ́ ọ̀rọ̀ mi ṣiṣẹ́ fún olódùmarè màmá jẹ̀ká yóò fọwọ́ lágbá mi lójú tọmọtọmọ ṣàánú mi gbà mí olódùmarè dákunjàre olùgbẹ́kẹ̀lé mi ṣebí ìwọ ló ń gbàgbára lọ́wọ́ alágbára tó ń gbé fún alágbára mi jọ̀wọ́ gbà mí olúwa má mà jẹ́ kálágbára yóò fọwọ́ lágbá mi lójú tọmọtọmọ àwọn ọmọ mi má jẹ́ ká yóò gbójú alẹ́ mi jẹ́ o. Hey ṣàánú fún mi gbogbo àwọn ọmọ mi ẹbí tará tí mo fọ àárọ̀ mi jìyà jìṣẹ́ lé lórí Jésù olùgbèjà mi wá gbè mí níjà ṣàánú mi. ìṣúra mi dé níbo ló lọ o ìṣúra ẹ eh, ìṣúra ẹ eh, ìṣúra ẹ eh. àfi mímọ̀ náà fi mí mọ̀nà ire máa jẹ́ ń ṣẹ̀ṣẹ̀ gbé fi mí mọ̀nà ire bá mi wá ìṣúra mi lágìjù ayé o. Ìṣúra ẹ ìṣúra ẹ ìṣúra ẹ ìṣúra ẹ níbo ló wà ìṣúra ẹ níbo ló rè ìṣúra mi ẹ. ṣàwárí ògo mi tó ń bẹ nínú ayé ṣàwárí àyànmọ́ mi tó wà lọ́wọ́ èèyàn búburú o ọ̀rọ̀ ìmúṣẹ àti májẹ̀mú ayé mi dà dẹ́rìn o ìṣúra e ìṣúra e ìṣúra e ìṣúra e. ti tó bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún báyìí. Hmm. kí ọlọ́run kó ràn mí lọ́wọ́ kó tọ́ mi sọ́nà kó bá mi ṣe. ó dáa. my dear. remote yìí ò ṣiṣẹ́ mọ́. remote ilé ò ṣiṣẹ́ yes. ah iṣẹ́ ọwọ́ Johnson nìyẹn àhà kò ṣiṣẹ́ mọ́ iṣẹ́ ọwọ́ Johnson nìyẹn ó tún ti bá Johnson. Johnson ṣe ọkọ òwú elépo sínú etí ẹ yìí ìwọ máa lè játijàti o òǹkà mi lóhùn àbí. mú mi gbàgbọ́ pé mi náà mo jáde. ó tún ti bá rìmọ́ọ̀tì jẹ́ rìmọ́ọ̀tì yìí ò ṣiṣẹ́ mọ́ johnson jọ nítorí ọlọ́kọ mẹ́rin ló fẹ́ bàjẹ́ nulẹ̀ every time ló máa bá ba nǹkan jẹ́ nulẹ̀ kí ni problem ẹ. mọ́mí mi ò dé bẹ́ẹ̀ àtìgbà tẹ́tí ní kí n má fọwọ́ kan náà ni mi ò fọwọ́ kan débi pé màá. gbọ́dọ̀ oṣù tó ń palẹ̀ nù bọ́bọ̀ ṣe pa ìgbà tó fẹ́ kí n tẹ́gùn ìlàrọ̀ ò fọwọ́ kan remote ò lift ẹ̀ mo fún ẹ ní ìṣẹ́jú méjì kó wá bó ṣe máa bó ṣe máa fix ẹ̀ mo tún jù sí ẹ ò lè han kó lè bàjẹ́ tó torí ẹ ọmọ ọmọ intentionally ò hàn àbí ọmọ ọmọ fẹ́ bá ó yá fix ẹ̀ fún mi tó o bá fix ẹ̀ fún mi lẹ́yìn ikú pa ẹnu lé. mọ̀mí kò sí bátìrì nínú rìmọ́ọ̀tì ni. kò sí bátìrì nínú rìmọ́ọ̀tì ta ló yọ ọmọ ta ló ta ló yọ bátìrì rẹ ta ló yọ. ìwọ náà ló máa yọ gbẹnusọ ìwọ ló máa yọ bátìrì rẹ. ó dà nígbà tí mo fẹ́ ṣe iṣẹ́ àmúyẹ̀wò tí wọ́n fún mi àti calculator tọ̀nà nílẹ̀ ti bàjẹ́ Johnson dẹ̀ kọ̀ láti fi dọ̀gbẹ́ sílẹ̀. ṣọ́ra yí ẹ lóde ṣọ́ra yí ẹ lóde ó tún láhùn sáàbùrù ẹ̀ ìwọ ò bá ti fẹjọ́ ẹ̀sùn mi jẹ́ kí n ti dín pẹ̀lú ẹ̀ o lè nífẹ̀ẹ́ àbúrò ẹ̀ dénúdénú o yá àbúrò ẹ̀ ní ní calculator kó fi ṣiṣẹ́ ẹ́. Eh? ó yá wọlé lọ́jà kó sì wọlé lọ kó lọ mówó nu pọ́ọ̀sì mi kó lọ ra báàgì tuntun wa kó wá fún ìsẹ̀. àǹtọ̀ bá dẹ̀ ti ṣe tán gbogbo aṣọ tó dàtí tí mo kó síbẹ̀ kó make sure kó lọ fọ gbogbo ẹ̀ pátápátá. get out of my sight. ẹ má bínú ma. get out of my sight. wo bó ṣe rí má bínú jèrè my dear nonsense. ìranù tó ń ṣe. dúró ná ìwọ ọmọ ìwọ ọmọ rádaràdà ṣé tí ń dùn ẹ ni ṣé nǹkan kan ń ṣe ẹ lọ́pọlọ ni kí ló dé tó kì í gbọ́ràn nà ìgbà mélòó mo ti sọ fún pé mi gbọ́dọ̀ rí ẹ kó fi washing machine mi fọṣọ mọ́ àbí ṣé ọkàn bìlífù pé kókó kan máa jẹun nulẹ̀ yìí ò fẹ́ ṣẹ́ṣẹ́ ò fẹ́ kankan ṣe ẹ kó o fọṣọ o kó wá síbi washing machine mi ò fẹ́ máa fi washing ṣọwọ́ ń dùn ẹ ni àbí àkàndó mú ẹ lọ́wọ́ tọ́wọ́ ò ṣe fi kò ṣe fọṣọ kó kíní kúrò fún mi jọ kókó sínú ké kó fọwọ́ fọ̀. mọ́mí blade ló bẹ́ mi lọ́wọ́ nígbà tí mò ń gbé pẹ́ńsù mi nínú yàrá àgbà tí mo fẹ́ dúró lẹ́ẹ̀kan. ẹ ẹ blade dẹdẹdẹdẹdẹ kí ni story yẹn kọ́ wa kí ló kọ́ wa kó ṣe kúrò kọ́kọ́kọ́ kí ni kọ́ pa kí blade tó gé ẹ lọ́rùn dànù sórí ọjọ́ tí n bá tún ti rí ẹ tó o bá tún wá síbi washing machine ni tó o bá wá fọṣọ ìjọ yẹn bàjẹ́ kó rọrùn ọlé olè orí olójúwọ́ kò sí ó ṣẹ̀kẹ́ gidi bì nonsense aláìgbọràn ọmọ. mo lérò pé kì í ṣe bí ló fẹ́ daṣọ yẹn sí àbí. mọ́mì ló rán mi tó bá dẹ̀ ìròyìn lójú ẹ lọ́mọ bá wọn wíjọ́. tí màá gba ètí ẹ̀kẹ́rẹ́ ọdẹ pàrọ̀ àyè wá mí jọ ṣó gbádùn. mọ́mì ló ṣàrán mi èmi nìyẹn kó gbogbo eléyìí kó kó kó dànù kó gbélé kó sí. kí ló fariwo ń bì báyìí kí ló fariwo ó ṣe fi àbúrò ẹlẹ kó má bàjá kó kúkú kọjú sẹ́mi tí mo ká sọ fún ẹ pé kò fún o bìlífù pé o kàn lè wà nulẹ̀ kó má kó má ṣiṣẹ́ kó kàn máa jẹun kí nǹkan máa bọ́ ẹ kò lè work bẹ́ẹ̀ kó aṣọ yẹn sìn kó make sure pé o fọ gbogbo ẹ̀ tó bá fọ tán kó tún fọ toilet my dear Oh yeah, jẹ́ Shura ee n'ibolo wa Shura ee n'ibolo rẹ Shura mi ee n'ibolo lọ Shura eyi Shura eyi Shura eyi Shura eyi Shura eyi Shura mi ọhụrụ gẹ́gẹ́ bíi ọmọ tó n'ifegwabegha. Nkịta adanụ yi jẹ ohun t'i kò yi mi rárá kí ló dé tẹ́ fi lọ láì tọ́jọ́ kí ló dé tẹ́ fi fi mí sílẹ̀ nígbà tí mò ń dàgbà lọ́wọ́ ọ̀rọ̀ yìí kan ṣoṣo ó tẹ́ gbogbo ìṣòro ayé mi bẹ́ẹ̀ sì ni ẹ̀rín yín músẹ́ ó dàbí oòrùn tó yọ láwọ̀ ọ̀sán mọ́ kò sí ní tó dàbí ìfẹ́ aláìlẹ́gbẹ́ yín má mi fìyà jẹ mí mo kú lọ ayé yìí ti sú mi bàbá mi ọ̀wọ́n ìbádẹ́wù mi kẹ́bù ojú wẹ̀yìn kẹ́wù bí ọmọkùnrin yìí ṣe jìyà láyé bàbá mi ọ̀wọ́n mo mọ̀ pé ẹ ti lọ o ṣùgbọ́n mi ò lè gbàgbé yín láéláé ìfẹ́ yín ó wà lọ́kàn mi ẹ̀sùn rẹ o. sọmọpọ máa lè ní ẹ èmi fìyà jẹ náà mo ń fìyà jẹ àbí sọmọpọ ti ya wèrè ó ti ya wèrè ókè o tó o bá mọ̀ pé mò ń fìyà jẹ kò tẹ́ lọ́rùn wà wá kó gbogbo ẹrù ẹ wà kúrò nínú ilé mi mi ò ní lé ẹ ṣùgbọ́n màá fi ayé máa fi sú ẹ fúnra rẹ ló máa padà lọ síbi tí bàbá ẹ lọ tí ó lọ máa lè ní ọkọ máa lè ní ìrànà máa lè ní máa lè máa lè òṣì mọ́ rádaràda nonsense bí ẹ ò pé. sọ fún owó textbook tí mo sọ fún yín mà. owó textbook tó sọ fún ta ni <laughs> orí ẹ ò pé kí ni mo sọ fún ẹ lọ́ọ́ gbà lọ́wọ́ ẹni tó sọ wípé ẹ̀rín ẹ̀ ó dàbí ìtànṣán oòrùn tó yọ lọ́sàn-án gangan ọwọ́ ẹni tó ti máa lọ gbà nìyẹn. mọ́mì ẹ má bínú sí mi ikú wọn kàn jẹ́ ìkẹdùn fọkàn mi ni inú mi ò dùn kò jẹ́ kí n ronú dáadáa ni. kò ní jẹ́ kó ronú ṣó onírònú náà tẹ́lẹ̀ ni So o lọ́pọlọ lórí tó ń rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wò ó jẹ́ kí n wá sọ fún ẹ àkóbá tó máa ṣe ń sin education ẹ ló máa ṣe fún ṣé kò tí ì ṣàkóbá fún ẹ tẹ́lẹ̀ tó ń complain nísìnyí ó máa ṣàkóbá fún education ẹ torí pé màá rí i pé mo mú ẹ kúrò ní private school tó wà mi ò lówó àti ah. rent private school mọ́ wà wá lọ sí ah, ah, public school public school lókù tó máa máa lọ mi lówó lọ́wọ́ láti waste. mo mi ẹ jọ. yes my dear. báwo ni níní ọjọ́ kejì oṣù kẹta tí wọ́n lè ń lé wa fún owó lesson wa. Oh, owó lesson ni èló. five thousand five. Uh, ok don't worry my dear máa lọ ń tiẹ̀ gbà máa lọ sọ fún lesson teacher ẹ pé mo máa transfer six thousand so kò gba five hundred tó bá kù lọ́wọ́ wọn kò fi ra nǹkan tó bá wọ̀n ẹ̀. mọ́mí. kí ni kí ló ń bẹ̀ mí fún nǹkan tí tó yẹ pé mo ti rò mo ti conclude mo ti parí ẹ̀ public school ló kù tó lọ ò lọ private school mọ́ wo gba my dear tó bá dẹ̀ wùn ẹ́ ṣe ni kó o mú ẹ̀gbọ́n ẹ̀ kó o fún un jẹ́ ń bẹ̀ kó má yọ ẹ́ kó wá dé kó sọ fún mi pé ebi ń pa àwọn. ok my dear bye bye love you ọmọ rádaràdà ọmọ òsì. ìṣúra ẹ níbo ló wà ìṣúra ẹ níbo ló rẹ ìṣúra mi ẹ Shura hey, Shura hey, Shura hey, Shura hey, níbo lo wà? Shura hey, kí ló dé tọ́lọ́wìn fún yín nígbà kejì láti jẹ́ kẹ́ padà wáyé kẹ́ rí bí ọmọ yín ṣe jìyà láyé. gbogbo akitiyan mi gbogbo kìràkìtà mi láti jẹ́ ènìyàn ńlá ó ń jà sásọ lójú èmi mi ó ń sún mi ìyà ìjẹ mi ìnira ipò ìpọ́njú ipò ìyà ipò ẹ̀sìn ipò. wo <laughs> bóyá kó o lọ síbi tó o ti lè ráyè máa ṣe gbogbo rádaràda ẹ̀ tó o bá mọ̀ pé inú ilé yìí ti sú ẹ ẹ if you are tired of living with me in this house kó o kó gbogbo àkísà ẹ kó o get out kúrò nínú ilé mi ooo oh, ṣé o mọ̀ pé ẹlẹ́ẹ̀kejì ẹ nìyí tó máa máa spiti nonsense tó máa máa sọ̀rọ̀ òṣì tí wàá máa sọ̀rọ̀ tí ò mọ́pọlọ dá nínú ilé. Oh, ò try láti jẹ́ kí inú bí mi tí inú bá bí mi máa ṣe ayé ẹ̀ ṣàkàṣàkà ìwọ ọmọ kí ni problem ẹ now ẹlẹ́ẹ̀kejì ẹ ní tó o máa ṣe rọ́bìṣì sórí tó o bá try tó o bá ṣe ẹlẹ́ẹ̀kẹta tí mi bá pa ẹ́ pè mí lọ́mọ àlè ọwọ́ mi báyìí ni mo máa fi pa ẹ́ ṣó o yá wèrè ni sórí ẹ̀ ò pè ní àbí nǹkan ṣe ẹ́ ni idiot ni ẹ́ ni ẹ́ abẹ́ ìwà àgbà mi kí ni gbogbo rọ́bìṣì kí ni gbogbo òṣì má bí ẹ má bínú sí mi ẹ má bínú kò sọ̀rọ̀ tí mo lè sọ tó lè ṣàpèjúwe ìfẹ́ tí mo ní sí yín ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ yín mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà nífẹ̀ẹ́ mi torí pé abiyamọ tòótọ́ ni yín mi láwùjáyè kankan tí mo fẹ́ sọ mo kàn fẹ́ bẹ́yìn ni torí pé kò yí mi bẹ́ẹ̀ ṣe yí padà lójijì ṣùgbọ́n mo fẹ́ bẹ́yìn kékeré jọ. Hmm gbogbo nǹkan tí mo bá ti ṣe sí yìí ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi mọ́mí mọ́mí mọ́mí ẹ jọ̀ọ́. sọ́ọ́rí pé ìwọ ọmọ yìí arìndín ọmọ ni jọ gbogbo nǹkan tí mo sọ lẹ́sìn àtẹ̀lé ètò ìsọ̀ yìí kí ló fi papọ̀ mọ́ra wọn okay ó ní òmọ rísì tẹ́mi ṣe change tí mo ṣe ń ṣe bí mo ṣe ń ṣe sí ẹ ẹ torí wípé ìwọ náà hate àbúrò ẹ ò nífẹ̀ẹ́ àbúrò ẹ ò fẹ́ràn ẹ ò mú bí àbúrò ẹ ó fi ọkàn ìfẹ́ ó fi bọ́mọ yẹn lò ó mú àbúrò ẹ̀ bí àbúrò ó treat àbúrò ẹ̀ bí àbúrò àti wípé sórí gbogbo eléyìí tí mò ń ṣe fọ́ọ̀fà ní ara ẹ náà ni kó o lè bá a jẹ́ ọmọkùnrin tó dángájá kó o lè bá a jẹ́ ọkùnrin tí ó lè dúró bí ọkùnrin lọ́jọ́ iwájú kọ́jọ́ iwájú ẹ̀ bá lè dáa ó náà ní sórí gbogbo ìbáwí tí mo dẹ̀ ń bẹ́ ẹ wí yìí náà torí ìtara ẹni mo sì nífẹ̀ẹ́ rẹ náà ni mo nífẹ̀ẹ́ ni wò ó kéré nínú ẹni tó lè ṣẹ̀ kí ló fẹ́ ṣe fún mi ó ṣe nǹkan kan fún mi ó ṣe mí mi ò dẹ̀ hé ẹ̀tẹ́ ó yá dìde lẹ̀. Ah, mọ́mì dìde. Ah, ah, mọ́mì ẹ ṣeun mà. mo ní kó dìde. ẹ ṣeun mà. mọ́mì ẹ ṣeun mà bọ̀ owó textbook yẹn kí n lè tètè pa lọ sí school torí ẹ̀ mo fi wálé. o oh, owó textbook ẹ mm. lọ bọ́ aṣọ school ẹ sílẹ̀ uh, because o oh, ní ìdí textbook yẹn torí pé ò ń lọ sí public. ah ah ah ah ah ah mọ́mí mọ́mí mọ́mí. but don't touch me ṣé mo ti sọ pé ó yá gbé frame yẹn kó gbé padà sáyé gbé frame yẹn kó gbé padà sáyé <laughs> idiot irú dìde ńlá mọ̀ ọ̀dọ̀ ìyàwó lélẹ̀ ọ̀dẹ̀ nonsense. ìṣúra ẹ ìṣúra ẹ ìṣúra ẹ ìṣúra ẹ níbo ló wà ìṣúra ẹ níbo ló rè ìṣúra mi ẹ níbo ló lọ wò ìṣúra ẹ ìṣúra ẹ ìṣúra ẹ. ọmọ tó bá máa gùn ẹsẹ̀ á ti rìn ìkòkò tó máa jata ìdí rẹ̀ àkọ́kọ́ gbóná orí tó bá máa dádé dandan ni kórí ọnu o ṣúra ẹ ṣúra ẹ ṣúra ẹ ṣúra ẹ níbo ló wà ìṣúra ẹ níbo ló rè ìṣúra mi ẹ. ẹ̀ ṣúra ẹ̀ ṣúra ẹ̀ eh. àfinimọ̀nà fínímọ̀nà ire máa jẹ́ ṣẹ́sẹ̀. yorùbá mi get omi ike kan wá ní kitchen. ike kan kọ àgbá omi ló yẹ kẹ́ béèrè fún. ah john má ṣe báyẹn fún mi náà jọ sáré bá mi get omi ike kan ah, kí ló yẹ tó jẹ́ gbogbo ògbà àwòrán dádì nìkan lè mọ ya àwòrán dádì nìkan ah dà mo ṣèlérí tí má ti ya ti dáàdì tán àyà ti nù. tí ẹ ń ṣe mí bíi kí n da omi sí. Ah, ah. nígbà tó tí ò pẹ́ ṣé o mọ̀ gbogbo yóò ní. o rò pé mo ṣàwàdà àbí. Ah, ó nǹkan mú ẹni òní òní ní gbogbo wa àìlẹ́kọ̀ọ́ rẹ kò ní ládùpẹ́ kò ní ládùpẹ́. mo ń ṣeré ni John John John Ọlọ́run mo ń ṣeré ni kò dópin John John. ayé mi o. tilẹ̀ mọ́ bọ́ ọ bọ́ ọ bá igi dé n ó fi bá ṣe ń tì fọ́ jẹ́ gbogbo fún ẹja tó nìsín. gbogbo gbogbo gbogbo fúnẹ̀. jókò. ọwọ́ gbà ọ́ lé ni ọwọ́ gbà ọ́ lé ni o lè ní àbí. níbo ló ti ń bọ̀. ibo tí mo lọ ń lọ. Ah. etí ẹ̀ di àbí mo níbo ló ń lọ. bí mo sì mú arákùnrin yìí o lọ́dà pé wọ́n ti lu eléyìí o wọ́n ti fi eléyìí sóògùn owó. sórí. So yín fìbọn fọn kókósẹ̀ tí n bá fìbọn kan kókósẹ̀ tí ò sọ̀rọ̀ a jẹ́ pé wọ́n ti lónú. ọ̀yà yìnyín ọ̀yìn lórí. ẹ jọ ẹ mọ fìbọn fọ mi kókósẹ̀. o ò bẹ̀rù mọ́ àníbọ̀ ló ti ń bọ̀. ibo ń lọ gan òkú ní àbáláyé. àlàyé ni mí. àlàyé. níbo ló ti ń bọ̀. ibẹ̀ yẹn. níbo ló ń lọ. ibẹ̀ yẹn.

bí mi ìyàlẹ́ mi. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́. bọ́ ọba ìdíje kò ń bí wọ́n fi àbàdà wọ́n bá ń fi fọ orí ẹ̀ mọ́lẹ̀ ni. mo ń bọ̀ bàbá gómìn wo. ó yẹ lè pèlè pèlè lọ lọ lọ wọ́n bú kúlọ̀ ọmọkùnrin yìí o. Madam, dókítà ní kẹ́ gẹ́tà àwọn òògùn yìí wá ní ìfún síta. Ah, ẹ nọ́ọ̀sì, ṣé ẹ dẹ̀ ṣọ́ pé ọmọ yìí respond sí treatment báyìí kò yàtọ̀ látànà? Ó ń respond sí treatment díẹ̀díẹ̀ náà ni ó máa wà òkè. Ẹ ṣe gbogbo eléyìí. Gbogbo ẹ̀ pápá. John ò gbọ́dọ̀ kú o, ikú burúkú kankan ò gbọ́dọ̀ pẹ́ o, ò gbọ́dọ̀ kú o ọlọ́run á wù ẹ́ sán ọlọ́run á dẹ́ padà sáyé o. dókítà ṣé mo dúpẹ́ mo really appreciate ẹ̀yin o ah ẹ̀yin lọ́nà ń lò báyìí láti bá mi dọ́mọ ẹ padà sáyé kí ni bá máa sọ kí ni bá máa ṣe mo dúpẹ́ o thank you so much thank you. Ah. àwa dókítà kan ń gbìyànjú tiwa ni tiwa ni ká ti gbìyànjú ọlọ́run ni kò ti ṣiṣẹ́ ìwòsàn. ah jésù o ṣé o ta ni mí tó fi ṣàánú fún mi olúwa mo dúpẹ́ o mo dúpẹ́ o tó owó ti wá ah! ọkàn tó bá ní àròjinlẹ̀ ló máa ń dúpẹ́ ní gbogbo ah, ẹ ṣe dókítà mo dúpẹ́ gan ẹ kí wàá ní nẹ́ẹ̀sì tó kù báyìí. mo máa ń kí àwọn nọ́ọ̀sì wá attend sí i and a ní láti ṣe àwọn àyẹ̀wò kọ̀ọ̀kan dáadáa CT scan so kí má bàa fa àkóbá fún ọjọ́ iwájú. Ah, ah, nọ́ọ̀sì máa wá attend sí i. ok sir thank you sir mo dúpẹ́ o ah jésù ṣe o. ìṣúra ẹ níbo ló wà ìṣúra ẹ níbo lóore ìṣúra mi ẹ níbo ló lọ òun ìṣúra ẹ ìṣúra ẹ ìṣúra ẹ. ọmọ tó bá máa gùn ẹsẹ̀ rẹ̀ á ti rí ìkòkò tó máa jata ìdí rẹ̀ á kọ́kọ́ gbóná orí tó bá máa dádé dandan ni kórí ọnu o. Shura ẹ shura ẹ shura ẹ shura ẹ níbo ló Shura ìṣúra ẹ níbo Shura mi ẹ níbo ló Shura o shura ẹ shura ẹ ìṣúra ẹ mono, mímọ̀nà mi mono ire má jẹ́ ń ṣẹ̀ṣẹ̀ gbé fi mí mọ̀nà ire bá mi wá ìṣúra mi lágìjù ayé o ìṣúra ẹ ìṣúra ẹ ìṣúra. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àánú mi èmi ń gbà mí ẹ̀bí lówó èmi ń gbà mí ni ẹjọ́ ẹjọ́ ẹjọ́. ó ti tó um, actually bá ṣe wà yìí kò sí cash lọ́wọ́ wa àmọ́ tó bá lè tẹ̀lé wa dé ọ̀dọ̀ wa wàá rí nǹkan kan ṣó yẹ pẹ̀lẹ́. Ah, ah, má lọ má lọ má lọ ẹ ṣe kí ló ṣe láìpẹ́ rẹ báyìí jìnnà tẹ̀lé wa. ìṣúra ah, ẹ níbo ló wà ìṣúra ẹ níbo ló rẹ ìṣúra mi ẹ níbo ló rẹ ìṣúra mi ẹ níbo ló rẹ ìṣúra mi ẹ níbo ló rẹ. ìṣúra ẹ ìṣúra ẹ ìṣúra ẹ níbo ló wà bá ń pa oúnjẹ wà ní kitchen kò débẹ̀ kó jẹun fílà tó kó gbádùn ara ẹ̀. ẹ ṣe gan-an ni o mi ti mọ̀ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ yín báwo lẹ ṣe máa gbé àjòjì tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ dẹ̀ tọ́jú ẹ̀ tó báyìí níwọ̀n ìgbà tí kékeré tí mo ra rè lọ́dọ̀ yín ẹ yí ayé mi padà ẹ fún mi ní ìrètí ọ̀tun ìyẹn dáadáa nìyẹn o ẹ ṣe gan-an. kò tọpẹ́ kò tọpẹ́ ṣe. ó ṣàfilà tó nǹkan ẹ̀jọ́ ẹ̀ rẹ̀ pàdé mi máa kọ́ àwọn kọ̀ọ̀kan wá fún ẹ̀sìn tí wàá máa lò kékeré gan. kódà mi ti ẹ̀ mọ nǹkan tí mo lè sọ báyìí láti dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe o. kò ní ìdẹ̀. afọra ah. ọ̀lẹ́ wọn ló ti wẹ̀. ẹ̀gbọ́n mo ti ṣe ìwẹ̀ tán náà ni. ẹ mo fẹ́ kó wo àwọn aṣọ rẹ̀ èyí tó bá láìkí náà ẹ̀ kó mú kó wọ̀ afraga ṣé ibi tí ní kó náà. mi nìkan tán. Ah. kékeré ni gbogbo aṣọ ilé yìí aṣọ pọ̀ nílé tó bá fẹ́ wàṣọ ṣó yẹ. ẹ ẹ ṣe gan o ẹ ṣe ẹ ṣe ọlọ́run á dúró tì yín o á ìyẹn dáadáa nìyí inú mi dẹ́ dùn. o ní ìdí àwọn bàtà kọ̀ọ̀kan wà mẹ́ tó bá fẹ́ jáde ó lè tó bá ti wù ẹ́ ó kéré gan-an. láì jẹ́ pé dá mi mọ̀ tẹ́lẹ̀ ẹ ṣe o. kò tọpẹ́ Ọlọ́run ló lọpẹ́ ẹ kọ àwọn aṣọ ilé ẹ kó lọ sínú yàrá so tó bá dẹ̀ ti ṣetán kò lọ́jọ́ oúnjẹ. oúnjẹ mi wà mẹ́yìn. oúnjẹ wà ní kitchen. ẹ ṣe ẹ ṣe gan. pẹ̀lẹ́. mo rí i tí òjò ń pa johnson ó ń gbọ̀n kò sì sí aṣọ lára rẹ̀. wo inú mi ṣàti ẹ̀dùn pé everyday ló ń get better sí inú mi dùn parẹ́ ń yá sí lójoojúmọ́ <laughs> wo mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mi ìsọ ìṣúra kan ṣoṣo tí mo nínú báwo láyé mi ìbá ṣe rí ẹ̀mí wọn kò kó gùn lórúkọ jésù. àmín ẹ̀mí wa máa gùn pẹ̀lú ti Johnson náà. sori Johnson tó dárúkọ yẹn <laughs> mi ò tiẹ̀ fẹ́ rí eégún tó ń jẹ́ àjíkẹ́ ní sàkání mi mi gbọ́dọ̀ fojú rọ́mọ yẹn mọ́ sórí ọjọ́ tí n bá padà fi ojú kan Johnson ọjọ́ yẹn báyìí fúnra ara mi ni máa pa tí n bá wá pa tán màá gbókù ẹ lọ sí mọ́ṣúárì mi gbọ́dọ̀ rí. ẹ̀wọ̀n straight nìyẹn fún yín o yes mo ready tó bá jẹ́ pé ìyẹn ló máa jẹ́ kí n di criminal màá ṣe mo ready. mo nírètí hmm. pé àlàáfíà ló wà níbikíbi tó bá wà báyìí. kí gan ló tẹ̀ ń ṣèwọ ọmọ iná what's your problem ah, ṣó ń ṣèrànràn ni ọjà jí kúrò nínú ìrànràn kó yé sọ kọ́tọ̀kọ́tọ̀ lẹ́nu johnson tó ń sọ yẹn nǹkan tí mo mọ̀ ni pé mi ò fẹ́ fi ojú mi rí mọ́ mi ò gbọ́dọ̀ rí ní sàkání mi kó lọ jìnnà jìnnà jìnnà kó má rìn níbi tí n bá wà torí mi ò gbọ́dọ̀ ẹ èmi àti Johnson àti dọ̀sán àtòru a gbọ́dọ̀ rìnnà pàdé mọ́ òun náà kọ́ ló dá gbogbo wàhálà ìsílẹ̀ yìí. kì í ṣe àwọn ẹ̀yin gangan náà lè dá gbogbo ojú ìsílẹ̀. èmi hmm. kí ni ìtumọ̀ gbogbo eléyìí tó ń sọ yìí. Ah, mummy kí ló dé tí ẹ fi kó ìrà Johnson bí eléyìí hmm? àbí kì í ṣe ọmọ yín mọ́ ni láti ìgbà tí dádì ti kú lẹ ti yí padà sí wọn a dẹ̀ fi kọ́ wa ní school fellowship pé ìkórira ló máa ń fa àdánù ìbànújẹ́ àti ìkórira ni mo mì kí ló tí ìkórira yìí fi pọ̀ tó báyìí. ṣó wá rí nǹkan tó mọ̀ máa jẹ́ kó mọ̀ máa wá sọ òótọ́ ọ̀rọ̀ tó korò kan fún ilé mi èmi ni first wife tí bàbá ìfẹ́ ṣùgbọ́n nítorí pé mi ò tètè róyún ni òun ló mú bàbá ẹ̀ tó fi nọsẹ̀ síta tó lọ fóbìnrin mi lóyún ẹ obìnrin tó fún lóyún yẹn ló wá bí Johnson òun ló jẹ́ kí Johnson ju ẹ lọ bàbá ẹ̀ bẹ̀ mí ó béèrè fún dáríjì mo dáríjì bàbá ẹ̀ mo gba bàbá ẹ̀ padà sáyé mi ọmọ tó sì bí náà mo tẹ́wọ́ gbà mo tọ́ èmi ni mo tọ́wọ́ èmi ni mo tọ́ Johnson náà ṣùgbọ́n nísìnyí tí bàbá ẹ̀ ti wá kú tán ó wá rí wípé àwọn fámìlì bàbá ẹ̀ wọ́n wá dìde ń wọ́n ń kílèmù wípé Johnson ni àkọ́bí gbogbo ogún tí bàbá ẹ ní wọ́n wá fẹ́ gbà fún Johnson ṣó wá rí sí pé gbogbo ohun tí mò ń ṣe torí tiẹ̀ ikú tiẹ̀ náà ni mò ń kú lọ. ṣé pé ẹ̀yin kọ́ lẹ bí Johnson àbájọ. òde wa máa wò ó mò ń gbìyànjú láti jẹ́ ìyá rere fẹ́yìn méjèèjì ni ṣèbẹ́mi lèmi bí wọ́n èmi náà ni mo sì tọ́ Johnson ọmọ mi lẹ́yìn méjèèjì ṣùgbọ́n nǹkan kan tí mo rí ń bẹ̀ ni wípé bàbá ẹ fẹ́ràn Johnson jù ẹ lọ ó wáá gbé Johnson ó gbé sórí ó gbé sórí jù ẹ lọ ó gbé Johnson ga ju gbogbo wa lọ nígbà tí bàbá ẹ wà láyé kó tó wá di pé bàbá ẹ kú ṣó wá rí gbogbo àwọn nǹkan àṣírí gbogbo àwọn nǹkan ìjìnlẹ̀ Johnson ló máa ń sọ fún gbogbo àṣírí bàbá ẹ gbogbo tó ní gbogbo ẹ Johnson ló gbé fún mo wá wò wípé ah ṣé èmi náà bá tètè wá nǹkan ṣe sọ́rọ̀ ara mi kó má di pé omi máa tẹ̀yìn òbí lẹ́nu kó má di wípé lọ́sàn-án gangan wọ́n máa lé wa kúrò nínú ilé wa ṣó wá rí báyìí gbogbo nǹkan tí mò ń ṣe torí tiẹ̀ náà ni kó má di pé a máa pàdánù gbogbo nǹkan tá a ti jíṣẹ́ jìyà fún ni. báwo wo hmm, bàbá ẹ Johnson ló fi ṣe signatory gbogbo nǹkan tó ní. ṣùgbọ́n èyí kì í ṣe ọgbọ́n Ọlọ́run ta ló sọ fún yín wípé mi ò ní padà da èèyàn ńlá ní ọjọ́ iwájú ilé tí à ń gbé yẹn kéré sí èyí tí ọlọ́run lè ṣe fún wa. má dá mi lẹ́bi sórí ìdùnnú gbogbo abiyamọ láyé ni wípé kó rí ọmọ ẹ̀ kó máa ṣe dáadáa nǹkan tó dáa ni mo fẹ́ fún ẹ ọjọ́ ọ̀la tó dára ni mo fẹ́ fún ẹ mi ì fẹ́ fún wàhálà kankan bó ṣe lè wù kó torí ẹ̀ ni mo ṣe ń ṣe gbogbo wàhálà tí mò ń ṣe torí tiẹ̀ náà ni ọjọ́ ọ̀la ẹ ni mò ń jà fún. ẹ lè máa kórìíra àwọn tó yí mi ká kí ẹ máa sọ pé ẹ nífẹ̀ẹ́ mi ọ̀pọ̀ ìgbà tí mo ti hùwà ìtọ́ sí Johnson tí mo mọ̀ pé mo wà guilty tí màá dẹ̀ fẹ́ apologize but ẹ gbà kí n apologize instead kẹ́ jẹ́ ká mọ gbé pọ̀ dí rẹ̀ pọ̀ ẹ́ níṣẹ́ lẹ tiẹ̀ kọ ẹ̀yìn ara wa síra wa ah mo nífẹ̀ẹ́ Johnson. ẹ̀rù tẹ̀ ń bà mí fún ẹ báyìí torí èmi ò mọ̀ wọ́n tiẹ̀ náà fẹ́ ṣe test fún wọ́n fẹ́ ṣàwọn test kan fún ẹ. test wo. dókítà kan fẹ́ ní confirmation náà ni kán mọ̀ pé bóyá ara ẹ ti yá tán pátápátá kó tó di pé wọ́n á release wa ká máa lọ. ẹ wò kan ara tèmi ó ti yá i'm free. Ah. ìwọ wo lára ẹ yá ìwọ ara ẹ ò tí ì yá ìwọ náà wò ṣe ló déédéé tají tó bẹ̀rẹ̀ sí ní sọ pọ́ntọ̀pọ́ntọ̀ tó ń sọ̀rọ̀ tí ò dá sí mi tó ń sọ̀rọ̀ bí ẹni tó. tó ti ya wèrè ah mọ́mì mo mọ ohun tí mò ń sọ ah mo mọ ohun tí mò ń sọ. o mọ ohun tó ń sọ àlọ́ ò tí ì sùn dáadáa tó wọ̀ my dear o nílò láti sùn sùn sùn dáadáa sùn my dear rest rest ṣùgbọ́n. Adele kí ló ń ṣẹlẹ̀ ṣé òfò yẹn sínú jẹ yìí. mo fi sí i mo fi sí i ó mo fi sí tí a ti jẹ tí ò ti jẹrú ẹ̀ rí tabara fún ká tó fi oògùn yẹn sí dá mi lójú kó máa sùn. òde ah, wàá rí yẹn sọ náà orí yẹn sọ nínú wọn yẹn láì oúnjẹ kò sí wàhálà tó wáyé pọnà àbáyọ náà nìyẹn ẹ jẹ́ kára torí ó ṣàmù kó wà lójú òde wa àkíákíá àdẹ nílò láti ṣe ìtòkè pápápá àkíákíá yí bẹ́ẹ̀ àpá ìkọlá máa padà ṣe náà nìyẹn. <gasps> dè wá kíákíá àdè nílò láti ṣe tuntun ipá pàpà kíákíá ní bẹ́ẹ̀. Johnson Johnson ah, boy da afa um, káwé tí a bò tí a bò afa Johnson kọ. Johnson mi náà ò rí Johnson. ṣé kò ní kí o bọ̀ ẹ̀ ti sáà. ṣé òun ló bá ẹ̀. Wait. wá gbà. Ṣé spirit ni bọ̀bọ̀ yìí ni? Orí tí ó ṣe ìwà àrùn kọ́ńpáì ṣe. 啊！我把那件拿去，我收完了，收完了。 bàbá bàbá bàbá wàhálà ti wà bàbá ẹ wo a fi oògùn sínú oúnjẹ ẹran ètùtù tẹni ká lò mm-hmm. nǹkan kan ò ṣẹlẹ̀ ah. nǹkan kan ò ṣẹlẹ̀. ẹ sì sábọ́lọ́gùn ṣe ní ẹ̀sà. ẹ wá wọlé bàbá. ẹ lẹ́wọ̀. ẹ rà bàbá. dáadáa ni. ẹ pẹ̀lẹ́ bàbá ẹ mm. dáa fún ọ ẹ kú jókòó ẹ wá gbọ́ o mo ti béèrè o mo ti bá fáńgbọ́lọ́hùn ó di sọ̀ǹtẹ́lò fẹ́tùtù yín àjèjì lẹ́lò fún nǹkan ètùtù bó o lẹ́sẹ̀ rí. bàbá hmm? báwo la ṣe máa rí àjòjì náà. Ah. ìyún ò lé o ẹ̀dákẹ́dá ènìyàn ìbáàjọ́kùnrin ìbáàjọ́bìnrin wọ́n bá ti lè pàdé yín tó sì bèrè ràn lọ́wọ́ ẹni tọ̀hún ní nǹkan ètùtù yín ẹ mọ fà bàbí. bàbá tí a bá get it wrong ẹni pé anybody tó bá ti wá sọ́dọ̀ wa fún ìrànlọ́wọ́ hmm. òun ní ẹran ètùtù àmọ́ bàbá tá a bá wá rí anybody láti béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ wa ń kọ́. mo sọ bẹ́ẹ̀ ìwòye ọ̀la ẹ gbọ́dọ̀ má lòdì ọ̀hún wá bí kẹ́ mú dé àyín. a máa rí lórúkọ Jésù. ẹ ọsẹ wọ tó fi kú ọgbọ̀n dákọ̀ ọ̀hún níwájú àwọn awo mímọ́ kí ni sí ọ. bàbá ẹ má ẹ má bínú jàre kí ló ń ṣe ẹ kí ló ń ṣe ẹ ṣé Jésù yẹn ṣé tó wáyé kú Jésù náà lè ṣé tó wáyé kú lè pọ̀ owó fún wa ni ṣé àní dúró ti Jésù yẹn. Mhm síbẹ̀ ó yẹ páwọn rúmọlẹ̀ ló lè pọ̀ owó ni bàbá ẹ wo lágbára àwọn rúmọlẹ̀ àmà àṣeṣe fún wa lágbára àwọn ìyá yín òṣòro wọn ni gà àṣeṣe fún wa bàbá àmọ́ bàbá ìkọ̀kan lèmi wá fẹ́ sọ̀rọ̀ ẹ ṣe fún wa lóògùn àbí bí àfọ̀ṣẹ nǹkan kan tó jẹ́ pé a lè a lè fi kan nǹkan ètùtù yẹn lára tá a lè fi tẹ̀lé wa. padà ẹ nílò rẹ ah, kí ló fi ń ṣeré bí orí ejò yìí ìdẹ́ lò oògùn tẹ́ ẹ lò wọ́n bá ń mu wá mo ti pèsè rẹ̀ lẹ̀ ẹ mẹ́ni ẹ kò èmi tí mo sí lọ́jà lọ́jọ́ òun ò kò mọ́wọ́ jọ òun tó ọjọ́ òun tú tẹ́tí mo ní wọ̀n gbọ́ ládùn mo ní wọ̀n sọ lájú mo ní wọ̀n rí ọ̀nà gangan lálákè sọ ọmọ ẹ sọríire ẹ sọríire ah. ọmọ. bàbá yẹn ah, dàgbọ́n bí mo ní jọ ṣe tààmù jọ ṣe pààrọ̀. ibo wá làjèjọ ń wà báyìí. àárí. Ah. ó yẹ kẹ́ ẹ ti gbọ́ ọmọkùnrin ọ̀hún débí o àbẹ́ ẹ̀sà bọ́lọ́gùn ṣe ni ẹ̀sà ni. àṣà bàbá àṣà ẹ wo bàbá mo fi owó ara mẹ́ mo ṣe fi sínú oúnjẹ ó dá mi lójú bẹ́ẹ̀ ṣe ní gidi ni mo ṣe bàbá. sóògùn wà lọ́wọ́ yín bíbí. bàbá ó wà bíi. ó ń dà yé ń wo. yẹ̀yẹ̀yẹ̀yẹ̀ kèé sọ̀gùn tẹ́mi fún yín rẹ o iyọ̀ lọ́wọ́ mi. bí ti bá o bàbá nǹkan tẹ́ fún wa náà nìyí. níbo làjèjì òun gan wà báyìí. bàbá kí lè sọ yìí bàbá ó dàbọ̀rọ̀ wa ò yé yín a ti sọ fún yín fún yín tẹ́lẹ̀ a ní ìṣàdédé ló mọ ẹ̀kọ́ dédé pòórá. iyọ̀ àánú yín ò ṣe mí. ó sọ ilé ẹgbẹ́ o àdé ilé ẹ̀ǹdẹ́ afẹ́fẹ́ lẹ́lẹ́ ti ń darí ogo wọ́n darí oko mọ́ o ẹ̀fúùfù lẹ̀ ti ń darí ìgbẹ́ wọ́n ń darí ìgbẹ́ mọ́ ibi tí kí ló kọ rẹ̀. Johnson. ibi tí Johnson wà mo fẹ́ kẹ́ darí lọ ọ̀jẹ̀ náà. Ah. kò gbóná o kódà ọ sá lọ báyìí ni. bí ti bá wo. bàbá ẹ wo a sọ nǹkan kan fún un kódà a ṣe lálejò dáadáa kò sí nǹkan tá a fún un ajẹ́kọ̀ọ́kọ̀ ẹ balẹ̀ kó ba lè ká ba lè rí ìlú náà ni bàbá kò sí nǹkan kan. ọ̀rọ̀ rúnrún ọ̀rọ̀ kọ́tàkọ́tà lẹ́ ń sọ lẹ́nu ẹ wo ẹ lọ bẹ́ẹ̀ ṣe gbọ́mọkùnrin ọ̀hún débi o bí bẹ́ẹ̀ kọ́ òbá ilẹ̀ jàjà ah. ah. ẹ sì ní ju wákàtí méjì lọ mọ́ ah. bẹ́ẹ̀ mo sọ fún yín. bàbá hmm? èrò wa lọ́wọ́ bàbá hmm? Hmm? ẹ bá wa ẹ bá wa lu agbára yín kẹ́ fi bá wa mọ ibi tó wà ẹ bá wa fagbára yín gbé wá bàbá ẹ bá agbára yín gbé wá ẹ ṣàlùwà. sí i ọ ọlọ́sùn wínrín o ọlọ́sùn wínrín ojú tíntín bọ́kàn gbínrín bẹ́ẹ̀ dọ́ pàmpá erin mọ́ra akamora ebichiona mora osofo mora ebichiona mora ọ̀kanọ́nà mọ́ra bá a fẹ́mọ́ lójú àárín náà o bá a nàmọ́ lẹ́sẹ̀ àárín ọ̀yẹ́là. Ah, ah, ah. <laughs> ìyá rẹ̀ nígi wọ́lọ́kọ́ tí ń dáná rú ìyá rẹ̀ làlùwọ̀lọ́kọ́ tí ń dọ̀bẹ̀ ẹ́nu ìyá rẹ̀ ní gbàdúrà fún. bàbá ìyá ìbí ti bá wò bàbá kí lè tún sọ yìí bàbá ìwò tí ìyá yìí tó bá rí ọmọ yìí á pa ni. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ fún wa ìyá rẹ̀ ò fẹ́ fojú rí rárá. tó àbí àmọ́ bóyá òótọ́ ni o àbí gbogbo ìfún wa láǹbà ni. kí lè sọ bàbá kí la fẹ́ jẹ báyìí kí lọ́la. wo ẹ mọ fọpápọ ọlọpọ ọlọpẹjọ ṣe é fẹ́ ọ̀nà àbáyọ kan ṣoṣo tó kù yín kú ọ̀rẹ́ o ẹ sì láti yín kẹ́ gbọ́ o torí tinú lè jò ó lò ẹ lọ bu yèpẹ́ ẹsẹ̀ rẹ̀ tóun nìkan tẹ̀ ẹ lọ bù wá bíbí òun nìkan lọ́nà àbáyọ sí ìṣòro tó wà nílẹ̀ yìí o. bàbá ṣe ń mọ ọmọ ni bàbá kí lè ń sọ yìí bàbá báwo la ṣe fẹ́ rí ìyẹ̀pẹ̀ ẹsẹ̀ bó la ti fẹ́ rí. bàbá ṣe fẹ́ máa wá ẹ̀ wá ní gbogbo gáì yáfi bàbá lẹ̀ o tábà tún máa béèrè béèrè lọ bàbá báyìí àbá àkókò ṣòfò ni o wọ́n já lọ o já gbogbo ibi tó bá gbà ká jákàjáká lọ wo. ẹ ti ẹ lọ sọ wa gbọ rẹ ìṣẹ́jú dẹ ìyàwó rẹ ti fẹ́ ah, ah, ah. lọ báyìí sí iyọ àwọn aṣèrè méjì ẹ̀yin ìyá a máa ṣàtìlẹ́tà o. ọlọ́run nìkan ló mọ nǹkan tí mo ṣe láti jẹ́ kí gbogbo eléyìí máa ṣẹlẹ̀ sí mi kí ló dé kí ló dé tí ìdààmú fi mú mi tó báyìí mi ò lè padà sílé mọ́ kò síbi tí mo lè lọ ṣé bí màá ṣe máa gbé ayé mi rèé dádì dádì ẹ rán sí mi ọmọkùnrin yín nílò ìrànlọ́wọ́. Ah. àgbò kéèké mọ́ bẹ̀rù ó mọ́ fòyà torí inú dídùn ni bàbá rẹ wà láti fi jọba fún ọ torí náà má ṣe jẹ́ kí ọkàn rẹ dàrú tàbí kó pòrúurú gba ọlọ́run gbọ́ má ṣe jẹ́ kí ọkàn rẹ dàrú sọ wá rí i àkókò ti tó fún ọ báyìí láti padà sílé láti bọ́ olúwa ọlọ́run rẹ làjà àkókò ti tó o. àlàáfíà fún ọ arákùnrin. mo mú ìhìnrere láti káfárì wá ọlọ́run kò rán ọmọ rẹ̀ wá sáyé láti dá aráyé lẹ́jọ́ bí kò ṣe láti gba aráyé là jésù nìkan òun ló lè dáhùn sí gbogbo ìṣòro ìdààmú tí ẹ̀ ń là kọjá bíbélì sọ nínú jeremáyà orí kẹtàlélọ́gbọ̀n ẹsẹ̀ kẹta ó ní pé ẹ képo ní ọjọ́ ìpọ́njú òun sì tú yín sílẹ̀ o. Hmm ọlọ́run ti dáhùn sí gbogbo ìṣòro yín tí ní pé kẹ́ ẹ padà sílé kí ẹ lọ tún ọ̀nà yín ṣe pẹ̀lú ọlọ́run àlàáfíà ní fún yín. ń sùn yìí kí ló dé kí ló sí ọtọ wa ń wẹkùn mu bí omi gàrí ah, pẹ̀lú bíbélì lẹ́sẹ̀ méjèèjì ọlọ́pọ̀ abẹ́kún ah, ayọ̀ ló ń sùn ní dánlóhùn. Mami. Ah ẹrù bíi bòde bo. omi ò balẹ̀. ẹrù bíi bòde bo pẹ̀lú bíbélì tó gbé ṣẹ̀ṣẹ̀ méjèèjì ọlọ́pọ̀ kò yẹ kó rí báyẹn a jẹ́ wípé kò sí ohunkóhun tó ń kà tó ń bẹ lọ́kàn rẹ̀ nù. Eh? oríṣiríṣi àlá ni mò ń lá ọkọ mi ò balẹ̀. Dèbò Dèbò ọmọ mi ó yá ṣe báyìí mo ní ó fọkàn rẹ balẹ̀ sọ́ọ́rí ohun gbogbo pẹ̀ lásìkò tiẹ̀ ni o ohun gbogbo tí ò tó yìí ó ń padà bọ̀ wá ṣẹ́kù má sunkún mọ́ ọkọ mi pẹ̀lẹ́ gbogbo ẹni ọ̀dà kò sí ìyọnu fún ọ ṣọ́gbọ́ fọkàn rẹ balẹ̀ òtítọ́ òtítọ́ yé sunkún mọ́ ọ̀tọ̀ o kò sẹ́kún lọ́rọ̀ rẹ kọ́ ọ̀nà ojú rẹ nù kọ́ tújú ká. ọkọ mi ó ṣáà ti tẹjú mọ́bẹ̀ yẹn látàárọ̀ kí ni nǹkan tó ń ro what's going on in your mind. àròjọ ń sin ìlú ń sun. wọ́n gbẹ́nu ẹ pọ́ntọ́pọ́ntọ́ sàn kó kó yé sọ kótókótó jèrè kó kó kó kó jẹ́ ká ronú bí ara ẹ ṣe máa yá ká lè tètè kúrò bí báyìí. Ah. ẹrù gan ló tiẹ̀ wá ń bà mí báyìí. ẹ̀rù ń bẹ̀rù kí ni. Ah, ẹ wo mo lálàá mo lálàá wípé àwa méjèèjì wà nílé lójijì ilé dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jóná. Eh? so ah. mo rí i pé Johnson ló kà ọ́ wọlé ó dẹ̀ ẹ̀ ọ̀pọ̀ àwọn méjèèjì ó dẹ̀ wọnú náà ó dẹ̀ gbé wa jáde. kí wàá ní ìtumọ̀ yẹn o Mr. Joseph. Johnson kì í ṣe èèyàn téèyàn lè kórìíra kì í ṣe téèyàn lè kórìíra Johnson jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ èmi àbúrò rẹ̀ tó sì tún nífẹ̀ẹ́ àwọn ènìyàn tó wà ní sàkání tiẹ̀. òótọ́ ni òótọ́ lọ̀rọ̀ tó sọ ni mo ti wá ríra mi báyìí mo ti wá rí i pé mo ti ṣàṣìṣe lóòótọ́ pé ṣé o rí láàárọ̀ tó ń bá mi sọ̀rọ̀ tó sọ pé mi ì lè sọ pé mo fẹ́ràn ẹ̀ kí wọ́n á kórìíra àwọn tí wà ní sàkání ọ̀rọ̀ yẹn tọ́ọ̀chì heart mi ó tọ́ọ̀chì mi gan mo ti wá rí i pé lóòótọ́ àti lódodo ṣe ló yẹ kí n fìfẹ́ hàn sí Johnson kò yẹ kí n kórìíra ẹ̀ àdẹ́ ṣàtúnṣe. Ah, mọ́mí ṣé o mọ̀ pé a ò ní wà nírú ipò yìí tó bá yẹ pé ẹ ti kó Johnson mọ́ra tẹ́ ẹ nífẹ̀ẹ́ ṣé mọ̀ pé a ní wọ́n bí báyìí. Hm? òótọ́ ló sọ mo gbà mo gbà pé mi ò jẹ̀bi mo jẹ̀bi lóòótọ́. ààbọ̀ ah, mọ́mí ṣé àti pàdánù báyìí tí àwa dẹ̀ rò pé à ń jẹ́ rẹ̀. Mm-hmm mo ti gba ẹ̀ṣẹ̀ mi lẹ́ṣẹ̀ mo ti gbẹ̀bí mi lẹ́bi ṣó mo sì ti ṣetán láti ṣàtúnṣe láti ṣe dáadáa sí Johnson tó bá ti padà wá. ẹ wò káùntì ẹ̀ mọ́ ti sọ̀rọ̀ pé ẹ máa ṣe dáadáa ẹ jẹ́ kó tè kọ́kọ́ wálé àti ẹ̀ tí mọ̀ bóyá máa wálé gan báyìí. ibo la wá fẹ́ wá sí. ẹ wò ibikíbi tá a bá ti lè wá rí ni ẹni òwe ẹ torí bóyá káàdé fàájọ àwa yẹn náà wà torí mo rántí pé olùkọ́ wa kọ́ wa ní school fellowship pé ehm, a lè fi àdúrà ó kọ́ wa nípa àdúrà pé a lè fi àdúrà wá nǹkan tó bá ti sọnù bóyá a lè try like. gbogbo nǹkan tó ti dàrú báyìí ọlọ́run nìkan ló lè bá wa tún tò mo sì gbàdúrà pé kí ọlọ́run kó bá wa tó gbogbo ẹ̀ kó bá wa wà pẹ̀lú johnson náà níbikíbi tó bá wà kó fún lálàáfíà kó fún lókun àtagbára láti lè padà wá sílé ah, mo ti wá rí dájú pé kò sí àlàáfíà kankan tàbí ìbàlẹ̀ ọkàn kankan nínú kéèyàn máa kórìíra ọkùnrin kejì. ah mọ̀mí mo ti mísì ìbò johnson gan-an gan-an ah, ẹ wo ọ̀rọ̀ ah, wọn ṣe mí wọ́n èmi gan bí mo ṣe wà bí ẹni pé kò ti dé padà báyìí ló ṣe rí lára mi kó dé padà ká máa gbé nínú ìfẹ́ èmi náà ti ní ìsìn. ó dàbí pé kurukuru bomi gbogbo ẹ dàbí ìbànújẹ́ àìsífọ̀kànbalẹ̀ àti inú ìpọ́njú ni mo wà pásítọ̀. <sighs> Johnson àbùkán wà tá a ti fi bọ̀ ọ́ láti ọ̀run wá gbogbo bó ṣe ń lọ káàkiri ààbò yìí ló dúró lé ọ lórí ló jẹ́ kó mọ borí àwọn ìpèníjà àti àwọn ìṣòro tó ń dojú kọ. ṣùgbọ́n ogun sì ń jà mí lọ́wọ́ ogun ń jà mí ọkọ mi ò balẹ̀. ogun sì ń jà ọ bíi ti báwo. kò sí ààbò tó péye lórí mi gbogbo wọn lépa ẹ̀mí mi inú ìlà ìlú ayé yìí ni mo wà ọkọ mi ò balẹ̀ ika nasirasa mika mika johnson matthew eleven twenty eight ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹni tó ń ṣiṣẹ́ tí a di ẹrù rẹ lórí olóhùn ó fi ìsinmi fún ọkàn yìí jésù olúwa ló ń sọ èyí olóhùn pè kókó wá sọ́dọ̀ òun lónìí kọ́kàn rẹ lè balẹ̀ kò nílò jésù wá sọ́dọ̀ rẹ. yẹ́sà yẹ́sà máa nífọ̀kànbalẹ̀ nígbà táwọn méjì ò bá lé mi mọ́ nígbà tí mọ́mí mi bá ní ìyípadà ọkàn ni màá tó ní lè sọ wípé mo ní fọkànbalẹ̀. Oh, tó tó tó tó tó tó tó tó tó ìkà láti láti àmì ìsìnkà mí ìkà àfihàn mi àfihàn mi àfihàn mi hmm. mo nílò ìgbélé ọjọ́ mẹ́ta àyíká ìlú sì wà ó gbàdúrà ó gba àwẹ̀ fún ọjọ́ mẹ́ta bíríbírí ntẹ́mi ọlọ́run bá sì sọ fún ọ kò fara mọ́ torí pé ọ̀nà tẹ̀mí ló máa ń gbà àṣìṣe rẹ̀ ara ọ̀tọ̀ ni ọ̀nà tó bá gbà ṣe eléyìí ọ̀nà yẹn náà ni kó fara mọ́ kó fara balẹ̀ o mọ́ kọ òun sí ọlọ́run ẹlẹ́dàá rẹ lẹ́nu. ẹ ṣeun bọ ọ̀nà wo ló tún wá yàtọ̀ sí àwẹ̀ àtàdúrà. <laughs> o gbọ́ nǹkan tí Maria tó sọ fún wọn ó ní tó bá ti ní kẹ́ ẹ̀ ṣe ẹ̀ ṣe é má jiyàn o kò fara rẹ balẹ̀ dáadáa ogun ti ṣẹ́ ìṣòro sí ti lọ ẹ ṣe bóni náà la máa bẹ̀rẹ̀ àbí. rárá o ọ̀la la bẹ̀rẹ̀ oúnjẹ ti wà ní dáìnì ohun tó kọ́kọ́ nínú báyìí ni pé kó lọ sí bathroom kó lọ wẹ̀ tó bá tẹ̀ ti wẹ̀ tán kó bọ́ sí dáìnì kó jẹun kọ́kàn rẹ balẹ̀ yóò bá sọ fún okun ọ̀nà làbí mọ́ ìwé títà. ẹ ṣeun èmi náà fẹ́ tètè kúrò nínú gbogbo làásìgbò tí mo wà yìí ni torí mi ò balẹ̀ pásítọ̀. yìí kàlá sí látàbí ìtàlíà ọkàn rẹ ti balẹ̀ lórúkọ Jésù ọkàn rẹ ti balẹ̀ ogun ti ṣẹ́ ogun ti ṣẹ́ ogun ti ṣẹ́ ogun ti ṣẹ́ ogun ti ṣẹ́. ika na siraza mika ha mika ajaraweri kurikuriku liba ha àsìkò sí tó fún ìsọdọ̀tun <laughs> nílẹ̀ alára bóyọ gọ̀rọ̀gọ̀rọ̀ léwé àkàkà odidi là jòkó sínú pósí atare kì í bímọ tiẹ̀ láàbọ̀ ìgbé lálá ni màálù ń ké ìtì ń bá wí lónìí àtàtà iṣẹ́ kóṣẹ kóṣẹ ní tìlá kọṣẹ bọ́mọṣẹ bá mọṣẹ lọ́wọ́ wa ní kóṣẹ bágbà bá mọṣẹ lọ́wọ́ wa ní kóṣẹ ó ṣe lónìí kó wí bẹ́ẹ̀ àṣẹmú àbàmú sẹ́kẹsẹkẹ mú kó dé pọ́ <laughs> ọkàn kan fún ogunlọ́gọ̀ èrò àjòjì kan ní ìdíyelé fún ogunlọ́gọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ọmọ ọba kan ní fún ọ̀pọ̀lọpọ̀ adé àti ọ̀pọ̀lọpọ̀ ìràwọ̀ <laughs> láti òní lọ ọ̀pọ̀lọpọ̀ ire owó ìbùkún iṣẹ́ ìyanu lọ́pọ̀lọpọ̀ kó máa wá mi wá kó máa wá sọ́dọ̀ mi ìlú èbó kan máa wá láti bẹ̀ àwọn ènìyàn pàtàkì àwọn ènìyàn ńláńlá àwọn olórí orílẹ̀-èdè kan wá máa fọ̀dọ̀ mi ṣe bùgbé mò ń fi agbára kún agbára mò ń gbé owó kún owó ọlá fún ọlá ìmọ̀ fún ìmọ̀ òye fún òye ah! ìkà násì nádà mí yá mí ìkà. Ah! mi níbo ló lọ àyànmọ́ tó dámọ́ mi bá mi wá rí ọmọ aláṣọ mi ó má ṣe wọ àkísà olúwa mú mi débi ògo ògùn ìbí mi níbo ló lọ ìlérí tó báyé mi dá bàbá wa mú ṣẹ ọmọ ẹlẹ́ràn mi ó má ṣe jẹ́ egungun o olúwa mú mi débi ògo ẹ̀tọ́ mi dà níbo ló lọ olúwa mi dìde lẹ̀ gbèjà mi já ọmọọba mi ó má ṣe wà bí ẹrú o olúwa mú mi débi ògo gbé mi lọ sókè fà mí lọ sókè ìsàlẹ̀ tí mo wà yìí kò tẹ́ mi lọ́rùn fà lọ sókè gbé lọ sókè fà lọ sókè nísàlẹ̀ tí mo wà yìí kò tẹ́ mi lọ́rùn fà mí lọ sókè. ṣe bí Joseph padà dádé nínú ààfin mẹ̀fí bó ṣe ti hárọ́ ojú òpó pẹ̀ láwọn ọmọ aládé bàbá èmi ò gbọ́dọ̀ ṣòro ṣe fún ọ o bá mi lọ sókè. So ìṣúra mi níbo ló lọ àyànmọ́ tó dámọ́ mi bàbá wa mú ṣẹ́ kọ́mọ aláṣọ mi kó má ṣe wọ àkísà olúwa mú mi débi ògo ogún ìbí mi níbo ló lọ ìlérí tó báyé mi dá bàbá wa mú kọ́mọ ẹlẹ́ràn mi kó má ṣe jẹ egungun o olúwa mú mi débi ògo ẹ̀tọ́ mi dà níbo ló lọ olúwa mi dìde ńlẹ̀ gbèjà mi jà ọmọọba mi ó má ṣe wà bí ẹrú o olúwa mú mi débi ògo mi lọ sókè fà mí lọ sókè ìsàlẹ̀ tí mo wà yìí bàbá kò tẹ́ mi lọ́rùn fà mí lọ sókè gbé mi lọ sókè fà mí lọ sókè alẹ́ tí mo wà yìí bàbá kò tẹ́ mi lọ́rùn bá mi lọ sókè olúwa mi ó dìde nínú ògo rẹ amúnú mi dùn àyígbà mi padà sí rere àwọ̀ mi lẹ́wù ògo abọ́ aṣọ ẹ̀gàn kúrò olúwa mi ó dìde nítorí tèmi ooo. Gbé mi sókè bàbá, gbé mi lọ sókè, fà mí lọ sókè. Ìsàlẹ̀ tí mo wà yìí, bàbá kò tẹ́ mi lọ́rùn, fà mí lọ